Máyégún níbìkan nílùú Èkó tí wọ́n sì ṣe àjẹsìn bàbá náà ni Máyégún ti gbà wọ́n nímọ̀ràn wípé ipa rere tí bàbá wọn fi sílẹ̀ lè ṣe ilẹ̀kùn ibi gíga fún wọn ní ilé ayé ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú àmọ̀ràn rẹ̀. ayé ò lè change nígbà tí Jesus Christ wà láyé Jesus Christ ò kì í ṣe ère èèyàn ni kì í ṣe ewé èèyàn ni kì í ṣe erùpẹ̀ èèyàn ni so àwọn kan náà ló gbé ayé pẹ̀lú Jesus, Christ. Christ. lásìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tú yáyá síta tí wọ́n wá péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí Tèmítọ́pẹ́ Monique bí ó ti ṣe ayẹyẹ ogójì ọdún lókè èèpẹ̀ àwọn bíi Ṣọlá Allyson Yínká Aláṣeyọrí Mr Gbéra Michael Abdul àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà níbẹ̀ láti forin fọpẹ́ fọlódùmarè níbi ayẹyẹ ọ̀hún tí wọ́n sì ń kí ikú oríire ọjọ́ ijó ọjọ́ orin àti ọjọ́ ìdùnnú gbà ni ọjọ́ ọ̀hún jẹ́ ẹ̀j jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí abel dosunmu tí gbogbo ènìyàn mọ̀ sí mega nine nine wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí olódùmarè jẹ́ kó bá a lókè ní mega nine nine ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi àwòrán ara rẹ̀ èyí tó rẹwà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ sórí ìtàkùn ayélujára náà tó sì sọ wípé kí àwọn ènìyàn mú èyí tó bá wù wọ́n nínú rẹ̀ nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kí ní mẹ́sàn-án mẹ́wàá wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tó bá a lókè èèpẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ẹ bá mi yọ̀ ó tún ti pé ọmọ ọdún kan sí i ó ní ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí Àdùkẹ́ Gold pẹ̀lú kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Àdùkẹ́ Gold ti rin ìrìn àjò lọ sí Jọ́dánì láti lọ gbàdúrà àti láti wá ojú Olúwa níbẹ̀ tó sì ń fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ látòrí ayélujára láti bí ọ̀sẹ̀ mélòó kan ṣùgbọ́n ní báyìí èyí tó tì sórí ayélujára kojú àwòrán ara rẹ̀ níbi tí ó ti wọṣọ funfun tí ó sì múra bí àwọn ará òkè ọ̀hún léyìí tó ń sọ fún àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ayélujára rẹ̀ wípé òun ti lé lọ́dún kan sí ẹ bá òun yọ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé ó kó ayẹyẹ ọjọ́ ìbí ajá àbálẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá látòrí ayélujára tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ kó ayẹyẹ òrí kádún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin Speed Darlington ló ti sọ wípé àsìkò yìí o ikùn pẹlẹbẹ òun lòún fẹ́ Speed Darlington ló ṣe fọ́nrán fídíò láti ṣàpèjúwe ara rẹ̀ wípé òun ṣàkíyèsí wípé inú òun ti ń yọ bọbọ ṣùgbọ́n òun wá nǹkan tó máa jẹ́ kí inú òun pẹlẹbẹ nítorí wípé òun ò fẹ́ yọkùn rárá àmọ́ o ẹsẹ̀ òun ti dára bí ó ti wà ṣùgbọ́n inú òun fẹ́ kó lọlẹ̀ Speed Darlington tó fi fọ́nrán ṣàpèjúwe eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn oògùn àti eré ìdárayá eléyìí tó lè ṣe nígbà tí àwọn mìíràn ń ní ọ̀nà tó lè gbà láti tẹ̀ síwájú ẹ kí a wò díẹ̀ nínú ẹ̀. I need to lose weight so that I can continue maintaining my energy master. America, where life supposed to be easy. In America, was in shape. Here, where life supposed to be hard, I'm gaining weight. What an irony. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹnu táyé fa fi sọ wípé adégún náà náà fi máa sọ wípé adé ògùn mọ́ ó ní ọ̀rọ̀ tó jáde láti ẹnu ọ̀kan nínú ìlú mọ̀ọ́ká agbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ ìyẹn blessing nkiruka tí gbogbo ènìyàn mọ̀ sí blessing ceo ló ti ń sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ń bú òun nígbà tí òun jáwé ìkọ̀sílẹ̀ tí òun ti ṣetán láti máa dágbé ni wọ́n ti ń béèrè lọ́wọ́ wo ló ọ̀rọ̀ yìí ló jẹyọ lẹ́nu rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ èyí tó fi ṣe fọ́nrán wípé àwọn tí wọ́n sọ fún mi wípé kí ló dé tí mo fi kọkọ àwọn gan ni wọ́n ń béèrè lọ́wọ́ òun báyìí wípé ọ̀nà wo làwọn lè gbà láti kọkọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìròyìn búburú nìkan lẹ lè gbé ó ní ọ̀rọ̀ tó jáde láti ẹnu Efe the Worry Boy tí ó jẹ́ gbajúgbajà adẹ́rìn-pòṣónú Efe Worry Boy òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ òkú ọ̀rọ̀ sí gbogbo àwọn oníròyìn orí ayélujára tó jẹ́ wípé wípé ìròyìn ibi nìkan ni wọ́n sábà máa ń gbé jùlọ àti wípé ọ̀rọ̀ tí kò bá kàn wọ́n ni wọ́n máa ń pòpọ̀ látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú àwọn tí wọ́n jẹ́ oníròyìn orí ìtàkùn ayélujára fọ́nrán fídíò àti àwòrán Tuface Idibia níbi tí ó ti kọ́ ẹ̀ka ìpòrinpọ̀ èyí tí a mọ̀ sí stúdíò fún ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì ní Ilé-Ifẹ̀ ṣùgbọ́n tí kò sí ẹnikẹ́ni nínú gbogbo àwọn oníròyìn ayélujára yìí tí wọ́n gbé eléyìí ó wàá sọ wípé tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ kí á ńlá ni wọ́n ti máa gbé irú rẹ̀ àmọ́ ní báyìí tí túfèsì kọ́ ibi àyè ìponipọ̀ olówó iyebíye sí iléèwé náà kò sí èyíkéyìí nínú wọn tó gbé ó wá sọ fún wọn wípé ká má parọ́ ìwà tó kù díẹ̀ káàtó òní wọ́n wù yìí ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. tú bàbá posted a post six hours ago for the about the multi-million naira studio wey im build for Nabisi Onabanjo University OAU of that matter for Ile-Ife e build music studio for their music department for their faculty of music no vlog one ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà ọláìdé oyèdèjì èyí tó jẹ́ òṣèrébìnrin ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ fi ìkọminú rẹ̀ hàn wípé ohun gbogbo tó bá jẹ́ tiwa pàápàá tá a bá ṣe ní ilẹ̀ adúláwọ̀ kì í jọ wá lójú ọláìdé oyèdèjì ló ń ṣe ìkìlọ̀ tó sì ń fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé nígbà tí òun ti lọ ṣe iṣẹ́ abẹ láti mú kí ara òun dá dúró dáadáa kó bá ṣe gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká ní ilẹ̀ adúláwọ̀ kì í jọ wá lójú tó bá jẹ́ wípé àwọn òyìnbó ló ṣe é kí á ní gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ yóò ti máa sá lọ sórí ìtàkùn ayélujára tiwọn wọ́n sì máa sọ wípé ohun tó dára gbáà ni wọ́n ṣe ó wá ṣe ìkìlọ̀ wípé gbogbo ohun tó ń bá ń ṣe lásìkò yìí òun ìbá máa dánú dùn tàbí kó máa fi ẹwọ òun hàn tí ìdí ni tàbí ti inú pẹlẹbẹ kí ẹnikẹ́ni má ṣe dáhùn lẹ́bi nítorí wípé owó rọ̀gùnrọ̀gùn lòun ná láti ṣiṣẹ́ abẹ èyí tó jẹ́ kí òun dùn wò gẹ́gẹ́ bí ọmọ obìnrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀k kejì ìbànújẹ́ ló sorí àgbò ń kodò òní Justin Dean ẹni tó jẹ́ ọkọ kọra òbídì ló sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé inú ìbànújẹ́ lòun wà láti ọjọ́ tó ti pẹ́ tí àwọn ènìyàn sì rò wípé inú ayọ̀ gbà òun lòun wà ọ̀rọ̀ yìí ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí awuyewuye ìwé ìkọ̀sílẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ láàrin tọkọtaya kọra òbídì àti Justin Dean Justin Dean ló sọ lórí ìtàkùn ayélujára náà wípé bí àsìkò yìí ìkọminú ńlá ló jẹ́ fún òun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èèyàn ló ń wò ó gẹ́gẹ́ bí ìdílé àti ìgbéyàwó tó ládùn ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀pọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé tí òun ò lè faradà mọ́ nítorí ìdí èyí ló ṣe wu òun o kó ń gbé ìgbésẹ̀ tó ń gbé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká Israel DMW eléyìí tí ó jẹ́ ọkọ̀ pàtàkì nínú àwọn òṣìṣẹ́ Davido ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé wípé ẹ wò ó ọ̀jẹ̀hún tún ti ga díẹ̀ sí látàrí àtúnṣe tó ṣe sí àwọn àkọsílẹ̀ nípa ara rẹ̀ tó sì fi síbẹ̀ wípé pé òun náà ti di ọ̀kan nínú àwọn tó ń ṣeré níbi ayẹyẹ ọlọ́dọọdún London O2 èyí tí Davido máa ń ṣe léyìí tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ ó ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé pò yẹnu lórí ìtàkùn ayélujára wípé ah DMW Israel òun náà máa ti lọ parúkọ dà lórí ìtàkùn ayélujára rẹ̀ ó sì ti ṣàtúnṣe sí i. oníjùbà ìlọ̀ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n tí tó fi máa dìgbà náà ń kọ́ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní ẹnì kejì rẹ̀ tọ́jú rẹ̀ ṣògo rẹ̀ ẹnì kejì Abíọ́nà tèmi ó dàbọ̀.